ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkòrí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni àwọn òtítọ́ ìpìlẹ̀ ìdájọ́ ayérayé apá kejì a ó kà látinú ìwé àwọn ará kọ́rìntì kínní orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún ó kà báyìí nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ìdájọ́ kí àkókò rẹ̀ tó tó nígbà tí olúwa yóò dé tí yóò tan ìmọ́lẹ̀ sí ohun gbogbo tí ó farapamọ́ sínú òkùnkùn tí yóò mú kí gbogbo èrò ọkàn ènìyàn farahàn kedere nígbà náà ni olúkúlùkù yóò gba èyí tí ó yẹ láti ọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn tí Sean ti fi ayé rẹ̀ fún Jésù bí olúwa ó wá yé wípé kò sí ẹnikẹ́ni tí yóò lè farapamọ́ kúrò nínú ìdájọ́ Ọlọ́run àti wípé ṣíṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò rẹ̀ ó jẹ́ ohun tí ò mú òye dání. nígbà tí kìrìsìtẹ́nì kan bá ń pàṣẹ ikú lórí ọ̀tá rẹ̀ nítorí pé ohun tí wọ́n ṣe dùn tàbí ó kán lára ó ti ṣe ìdájọ́ ọ̀ràn náà lé àwọn ọ̀tá rẹ̀ lórí kò sì dúró de ìdájọ́ ti ọlọ́run ó dá mi lójú pé sọ́ọ̀lù kò bá ti ní oore ọ̀fẹ́ láti di apostoli paulu tí stephen bá ti kéde ìdájọ́ nípa agbára àti àṣẹ tí ó ní gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí láti kéde ikú lé lórí àti àwọn ẹni tí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti sọ ní òkúta pa. bákan náà olúwa wa jésù kristi kọ́ wa wípé nígbà tí a bá ṣe ìdájọ́ ẹnikẹ́ni àwa fúnra wa ti ṣe ara wa sílẹ̀ fún déédéé òṣùwọ̀n ìdájọ́ kan náà tí a lò a lè rí eléyìí nínú ìwé matthew orí keje ẹsẹ̀ kejì fún àpẹẹrẹ bí onígbàgbọ́ kan bá kéde ikú lé ẹni tí ó jí ohun ìní rẹ̀ bóyá bíi ẹ̀rọ alágbèéká lórí ọjọ́ tí òun pẹ̀lú bá ṣe ohunkóhun tí ó súnmọ́ tàbí tí ó fara pẹ́ jíjí ẹ̀rọ alágbèéká bóyá ó mọ̀ọ́mọ̀ tàbí kò mọ̀ọ́mọ̀ ó lè fi sùn àwọn ará lè lo eléyìí gẹ́gẹ́ bí ìdí láti sọ wípé ṣe ni ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ náà kí ó kú ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí wípé ọlọ́run ni onídàájọ́ ààyè àti òkú ẹnikẹ́ni ò sì lè bọ́ nínú ìdájọ́ ọlọ́run àti wípé ìdájọ́ rẹ̀ ni eléyìí tí ó ṣe òdodo jùlọ òye òtítọ́ yìí yóò gbà wá kúrò nínú ìdí láti kórìíra àwọn ọ̀tá wa ṣe ni wọ́n tilẹ̀ nílò ìfẹ́ àti àánú wa ìdájọ́ wọn ó dájú tí wọn ò bá ronúpìwàdà àdúrà olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé mi ní fífi ayérayé sọ́kàn àyọkà látinú bíbélì fún tòní kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ fún àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já a ó rí nínú ìwé róòmù orí kẹtàlá àti orí ìkẹrìnlá ẹ bá wa kálọ. róòmù orí kẹtàlá gbogbo ènìyàn ní láti fi ara wọn sí abẹ́ àwọn aláṣẹ ìlú nítorí kò sí àṣẹ kan àfi èyí tí ọlọ́run bá lọ́wọ́ sí. Si àwọn aláṣẹ tí ó sì wà ọlọ́run ni ó yàn wọ́n nítorí náà ẹni tí ó bá fojú di aláṣẹ ń tàpá sí àṣẹ ọlọ́run àwọn tí ó bá sì ṣe àfojúdi yóò forí ara wọn gba ìdájọ́ nítorí àwọn aláṣẹ kò wá láti máa dẹ́rù ba àwọn tí ó ń ṣe rere àwọn oníṣẹ́ ibi ni ó ń bẹ̀rù àwọn aláṣẹ ṣé o kò fẹ́ kí òfin máa já ọ láyà máa ṣe ohun rere ó sì gba èyìn láti ọ̀dọ̀ àwọn aṣòfin nítorí iṣẹ́ olúwa ni àwọn aṣòfin ṣe fún rere rẹ ṣùgbọ́n bí o bá ń ṣe nǹkan burúkú o jẹ́ bẹ̀rù nítorí kì í ṣe lásán ni idà tí ó wà lọ́wọ́ wọn ọlọ́run ni ó gbà wọ́n sí iṣẹ́ láti fi ìbínú gbẹ̀san lára àwọn tí ó bá ń ṣe nǹkan burúkú. nítorí náà ènìyàn ní láti forí balẹ̀ kì í ṣe nítorí ẹ̀rù ìbínú Ọlọ́run nìkan ṣùgbọ́n nítorí pé ẹ̀rí ọkàn wa pàápàá sọ fún wa pé ó yẹ bẹ́ẹ̀ ìdí kan náà nìyí tí ẹ fi ń san owó orí iṣẹ́ Ọlọ́run ni àwọn aláṣẹ ń ṣe nǹkan kan náà tí wọ́n tẹra mọ́ nìyí nítorí náà ẹ san ohun tí ẹ bá jẹ ẹnikẹ́ni padà fún un ẹ san owó orí fún ẹni tí owó orí tọ́ sí ẹ san owó òde fún ẹni tí owó òde yẹ ẹ bu ọlá fún ẹni tí ọlá bá yẹ ẹ má jẹ ẹnikẹ́ni ní gbèsè ohunkóhun àfi gbèsè ìfẹ́ tí ẹ jẹ ara yín nítorí ẹni tí ó bá fẹ́ràn ẹnìkejì ti pa gbogbo òfin mọ́ fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ ni kókó òfin bíi. má ṣe àgbèrè má ṣe jalè má ṣe ojú kòkòrò. àti èyíkéyìí tí ó kù nínú òfin ìfẹ́ kò jẹ́ ṣe nǹkan burúkú sí ẹnìkejì nítorí náà ìfẹ́ ni àkójá òfin ó yẹ kí ẹ mọ irú àkókò tí a wà yìí kí ẹ tají lójú oorun nítorí àkókò ìgbàlà wa súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ. alẹ́ tilẹ̀ ti pẹ́ ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ nítorí náà ẹ jẹ́ kí a pa iṣẹ́ òkùnkùn tì kí a múra gẹ́gẹ́ bí ọmọ ogun ìmọ́lẹ̀ ẹ jẹ́ kí a máa rìn bí ó ti yẹ ní ọ̀sán kí a má wà nínú àwùjọ aláriwo àti ọ̀mùtí kí a má máa ṣe ìṣekúṣe kí a má máa hu ìwà àwọ̀bìà kí a má máa ṣe àáwọ̀ bẹ́ẹ̀ ni kí a má máa jowú ṣùgbọ́n ẹ gbé olúwa jésù kristi wọ̀ bí ìhámọ́ra ẹ má jẹ́ kí a máa gbèrò láti ṣe àwọn ohun tí ara fẹ́. róòmù orí kẹrìnlá ẹ fa àwọn tí ìgbàgbọ́ wọn kò tí ì fẹsẹ̀ múlẹ̀ mọ́ra kì í ṣe láti máa bá wọn jiyàn lórí ohun tí kò tó ìyàn ẹnìkan ní ìgbàgbọ́ pé kò sí ohun tí òun kò lè jẹ ṣùgbọ́n ẹni tí ìgbàgbọ́ rẹ̀ kò tí ì fẹsẹ̀ múlẹ̀ rọra ń jẹ ẹ̀fọ́ ní tirẹ̀ kí ẹni tí ń jẹran má fi ojú tẹ́ńbẹ́lú ẹni tí kì í jẹ kí ẹni tí kì í jẹ má sì ṣe dá ẹni tí ó ń jẹ lẹ́bi nítorí Ọlọ́run ti gbà á ta ni ìwọ tí ó ń dá ọmọ ọ̀dọ̀ ẹlòmíràn lẹ́jọ́ kì bá àdúró kì bá sì ṣubú ọ̀gá rẹ̀ nìkan ni ìdájọ́ tọ́ sí yóò tilẹ̀ dúró ni nítorí olúwa lè gbé e ró ẹnìkan ka ọjọ́ kan sí ọjọ́ pàtàkì ju ọjọ́ mìíràn lọ ẹlòmíràn ka gbogbo ọjọ́ sí bákan náà ẹ jẹ́ kí olúkúlùkù pinnu lọ́kàn ara rẹ̀ nípa irú ọ̀ràn báwọn yìí ẹni tí ó gbé ọjọ́ kan ga ju ọjọ́ mìíràn lọ ti olúwa ni ó ń rò ẹni tí ó ń jẹ oríṣiríṣi oúnjẹ ó ń jẹ ẹ́ nítorí olúwa ọpẹ́ ni ó ń fi fún ọlọ́run ẹni tí kò jẹ kò jẹ ẹ́ nítorí olúwa ọpẹ́ ni òun náà ń fi fún ọlọ́run kò sí ẹni tí ó lè wà láàyè fún ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni. kò sí ẹni tí ó lè sọ pé òun nìkan ni ikú òun kàn bí a bá wà láàyè olúwa ni a wà láàyè fún bí a bá sì kú olúwa ni a kú fún nítorí náà ààyè wa ni o òkú wa ni o ti olúwa ni wá ìdí tí kristi fi kú nìyí tí ó sì tún jí kí ó lè jẹ́ olúwa àwọn òkú àti ti àwọn alààyè kí ni ìdí tí o fi ń dá arákùnrin rẹ lẹ́jọ́ sọ ọ́ kí a gbọ́ tàbí kí ló dé tí o ń fi ojú tẹ́ńbẹ́lú arákùnrin rẹ gbogbo wa mà ni a ó dúró níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run yóò wà ní àkọsílẹ̀ pé. olúwa fi ara rẹ̀ búra ó ní èmi ni gbogbo orúnkún yóò kúnlẹ̀ fún èmi ni gbogbo ẹnu yóò pè ní ọlọ́run. nítorí náà olúkúlùkù wa ni yóò sọ ti ẹnu ara rẹ̀ níwájú Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí a máa dá ara wa lẹ́jọ́ mọ́ ìpinnu kan tí a ṣe ni pé kí a má ṣe fi ohun ìkọ̀sẹ̀ kan tàbí ohunkóhun tí yóò ṣe arákùnrin wa lọ́nà sí ojú ọ̀nà rẹ̀ mo mọ èyí ó sì dá mi lójú nípa àṣẹ Olúwa Jésù pé kò sí ohunkóhun tí ó jẹ́ èèwọ̀ ní jíjẹ fún ara rẹ̀ ṣùgbọ́n tí ẹnìkan bá ka nǹkan sí èèwọ̀ èèwọ̀ ni fún irú ẹni bẹ́ẹ̀ nítorí bí o bá mú ìdààmú bá arákùnrin rẹ nípa ọ̀ràn oúnjẹ tí òun jẹ a jẹ́ pé kì í ṣe ìfẹ́ ni ó ń darí ìgbésí ayé rẹ mọ́ má jẹ́ kí oúnjẹ tí òun jẹ mú ìparun bá ẹni tí Jésù ti torí rẹ̀ kú má ṣe fi àyè sílẹ̀ fún ìsọkúsọ nípa àwọn ohun tí ẹ kà sí nǹkan rere nítorí ìjọba ọlọ́run kì í ṣe ọ̀ràn nǹkan jíjẹ àti nǹkan mímu ọ̀ràn òdodo àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́ ni ẹni tí ó bá ń ṣe Kristi báyìí jẹ́ ẹni tí inú ọlọ́run dùn sí tí àwọn ènìyàn sì gbà fún nítorí náà ẹ jẹ́ kí a máa lépa àwọn nǹkan tí ń mú àlàáfíà wá àti àwọn nǹkan tí yóò yọrí sí ìdàgbàsókè láàrin ara wa ẹ má ṣe tìtorí oúnjẹ bà iṣẹ́ Ọlọ́run jẹ́ a lè sọ pé kò sí oúnjẹ kan tí kò dára ṣùgbọ́n nǹkan burúkú ni fún ẹni tí ó bá ń jẹ oúnjẹ kan tí ó di nǹkan ìkọ̀sẹ̀ fún ẹlòmíràn ó dára bí o kò bá jẹ ẹran tàbí kí o mu ọtí tàbí kí o ṣe ohunkóhun tí yóò mú arákùnrin rẹ kọsẹ̀ bí ìwọ bá ní ìgbàgbọ́ ní tirẹ̀ jẹ́ kí ìgbàgbọ́ tí o ní wà láàrin ìwọ àti Ọlọ́run rẹ olóríire ni ẹni tí ọkàn rẹ̀ kò bá dá lẹ́bi lórí nǹkan tí ó bá gbà láti ṣe ṣùgbọ́n bí ẹni tí ó ń ṣiyèméjì bá jẹ kinní kan ó jẹ̀bi nítorí kò jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ ni ohunkóhun tí ènìyàn kò bá ṣe pẹ̀lú ìgbàgbọ́. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.